العالمين نبينا محمد وعلى آله وصحبه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته dáwọ́pẹ́ fún ọlọ́run ọba ọba tí ó tún ṣe nírọ̀rùn fún wa láti kí tàràwì sálẹ̀ tèmi abẹ́rẹ́ òǹkọ́lọ́n kó bá ń jọsìn fún wa ṣáájú kí a tó ka àdìsí tí ó káka tí ṣe àdìsí forty one káwọn gbàgbé pé alẹ́ tòní ó tún jẹ́ ẹ̀sà kan lọ́tọ̀ tí ó tún jẹ́ ẹ̀sà kan lọ́tọ̀ mo ní wípé òní ni òru ọjọ́ Jímọ̀ tó sì jẹ́ sípò náà ni Friday tó last nínú oṣù Ramadan àwọn gbígbàdúrà ó wà ní ọjọ́ Friday mọ́júmọ́ Friday lọ́tọ̀ tẹ́lẹ̀ tó jẹ́ ẹ̀ṣà eléyìí tó wá bọ́ sí inú rọmọdọ́ọ̀nù inú rọmọdọ́ọ̀nù lásán kó tó wá jẹ́ ó tó wá jẹ́nu mẹ́wàá gbẹ̀yìn torí ìdí eléyìí kó kálukú wa náà ẹja tún pọ̀ níbẹ̀ lọ́run lórí tá à ń fẹ́ lọ́dọ̀ ọlọ́run kọ́lọ́n kó gbàdúrà wa ẹja bẹ̀ lọ́run lọ́pọ̀lọpọ̀ kọ́lọ́n kó gbàdúrà wa ọlọ́run abẹ́ ọ́ gbogbo àwọn àdúrà tó ń kálukú wa ń ṣe lọ́kàn káàtì níkọ̀kọ̀ ọlọ́run àbẹ̀dákùn gbàdúrà wa ọlọ́run òfìràmù sí ya rahman rahmin kí ọlọ́run àbàlí kí ọlákùnrin wa nú gbogbo àwọn akàtí ń bá ń kálukú wa lọ́kàn jẹ́ kọ́lọ́n kọ́sọ́ dì nínú fún wa òfìràmù sí ya rahman rahmin àyè títí ń dùn wa nú kọ́lọ́n mọ́jú dì bànújẹ́ o òfìràmù sí ya rahman rahmin. ani abdullahi bin umar látọ̀dọ̀ àfáwọ̀ abdullahi bin umar kọ́lọ́n ọba ayé àwọn yahudi àwọn yahudi kan tó bá yẹ pé mufradi yóò ní yahudi ìgbà àwọn yahudi jámù nìyẹn àwọn yahudi kan jáwé la rasulillahi sallallahu alayhi wa sallam wọn wá sọ́dọ̀ anabi níjọ́ kan fàdákàrúlà wọn wá ń sọ fún anabi pé anna rajula minhum párakùnrin kan láàrin àwọn wàmúrọ̀ àtàn àti obìnrin kan sànàyà àwọn méjì ti sìn náà fàkọ́ọ̀lá láwọn Rasulullahi sallallahu alayhi wa sallam anabi wa ń béèrè lọ́wọ́ wọn pé má tajiduna fi tawrat fi shani rajim anabi wa ń béèrè lọ́wọ́ pé kí lẹ̀ yín rí nínú ìwé yín ìwé ọwọ́ yín tó bá yẹ pé ẹni yẹ̀wùdí nìyín kí lẹ̀ rí nínú tawrat àtọ́lọ́hún fún anabi Musa tó bá yẹ pé bá nígbàgbọ́ sí i nípa rọ́jìm ẹni tó bá ṣe sìnà tí kúránì kálẹ̀ ló kópa lẹ́ni tó bá yẹ kó bá ti jẹ́ abilékọ fàkọ́ọ̀lù wọn ni nàfdọ́ òhán á dojú tu rẹ̀ níbẹ̀ wàlìjìládùn àwọn sì nà ń bílálà pé ìtọ́wà nínú òwe tàwọn nìyẹn fàkọ́ọ̀lù abdullahi abunu salam afa abdullahi abunu salam nínú àwọn àfa àwọn yẹwùdí sì ni kóhun tó gbà slam òun náà sì ń bẹ lọ́dọ̀ ànábì ń náà afa abdullahi bin salam ni kadabitun okuro ni ní tẹ́ ẹ sọ yẹn irọ́ lè pa ìnàfi yàrá jù ó wà nínú tàwọ́rọ́tì o nínú tàwọ́rọ́tì ìwé tí ń bẹ lọ́wọ́ yín wípé abilékọ tó bá ti sìnà lọ́kùnrin yẹn ni pé ọkùnrin tó bá níyàwó ní tó bá ti sìnà ó wà ń bẹ o pé tẹ́ ẹ lẹ́ pa ni o obìnrin tó bá ti sì lọ́kọ náà tóun náà bá ti sìnà ń bẹ nínú ìwé ọwọ́ yín pé kẹlẹ̀ ló kópa ni o fa ata obi taurat wọ́n bá ní kán lọ mú ìwé taurat wá fana ṣàrú a wọ́n bá sí wọ́n rí bẹ́ẹ̀ lóòótọ́ fàwátọ̀ àyájú ń yádà ó àlẹ́ ayáta rọ́jìm ìkànnì wọn bá fọwọ́ bo ayáta rọ́jìm káà yóò kú ọmọ bàárí fàkọ́ra a máa kọ́bìlà a. <laughs> ẹ wà bùsí ó wá ka àyà tó ṣáájú ẹ̀ wà má bá dà á ó sì kà í tí ó wà lẹ́yìn rẹ̀ ó wá bo eléyìí tí ó wà ń bẹ̀ sẹ́rí eléyìí àdìsí ń wa yìí o àdìsí wà wà muslim bí àwọn ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tí wọ́n já lulu kìtá fáwọn ọmọlẹ́yìn wọn o. ayàtayà méjì mẹ́ta pàdé ni wọ́n fi máa sọ yìí pé wakọ̀dì harọ̀fù wàbàjẹ̀lú wàgẹ́yẹ̀rù wọ́n ti yí ti bẹ́ẹ̀ nùwé náà padà tó tálè àwọn náà sì mà torí tí wọ́n bẹ́ jẹ ọlọ́run bá àlekọ́ lánàá kó sọ lórí ìkórè náà Al-Qur'an pàpà jùlọ ní tafsiri ọdún ni ẹ̀rí pé nípa ọ̀rọ̀ ọlọ́run sọ̀rọ̀ ẹ̀kọ́ ní sọ́tò Al-Imran kó tó dípa bọ́ sí Suratul Nisa ọlọ́run sọ̀rọ̀ wọn púpọ̀ anábì ni wọ́n kà á yàtọ̀ ṣáájú ẹ̀ wọ́n káyà tó ṣáájú ẹ̀ wọ́n á fọwọ́ bò yìí tí àyà arọ́jìmọ̀ bẹ́ẹ̀ wọ́n tó wá káyì tó wà lẹ́yìn rẹ̀. fàkọ́ọ̀lá láwù abdulsalam abdullahi bonu salam abdullahi bonu salam tá sọ yìí yẹ̀wúdí lòun náà tẹ́lẹ̀ kó tó gbá islam ní bá ń sọ fún wọn yìí pé erifa yadak arákùnrin gbọ́wọ́ rẹ̀ ń sókè erika <laughs> ọ̀tá yóò bàdà bíi fíìmù abẹ́ríkà gbọ́wọ́ rẹ̀ ń sókè fàrọ́bà yadahu gbàtí ó gbọ́wọ́ sókè fàyídà fi yá ayatul rajim

tó sì jẹ́ pé lábẹ́ ìjọba ìsìláàmù lẹ̀ ń gbé ńgbà náà ń tá lò náà nìyẹn síbi ìyọwọ́ yín náà lọ sọ ó náà lálo ọyá kan lọ rí wọn mẹ́rẹ̀ lóko kan lọ lé wọn lóko pa ní tó fà á nìyẹn tó fi jẹ́ sí wípé àwọn èèyàn ń tako sẹ̀ríà nílẹ̀ Yorùbá ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tí wọ́n jẹ́ kìrìsìtẹ́nì wọ́n ti mọ̀ yí pé ọ̀pọ̀lọpọ̀ nínú tó wà lọ́wọ́ àwọn ti yí ọ̀pọ̀lọpọ̀ padà wọ́n sì mọ̀ pé ọ̀gọ̀rọ̀ nu mùsùlùmí mi náà mọ ìwé tó wà lọ́wọ́ àwọn yìí tí wọ́n bá láwọn fẹ́ máa lo òfin kan tó bá padà bẹ́ẹ̀ ká àwọn náà wà ní ẹ̀lọ́ mú wèyí wa bí kìrìsìtẹ́nì lè pera ẹ sábà pé báyìí náà nìwé constitution ẹ̀lọ́ mú wa inú ẹ̀ láti mú wa fún àníṣe kókòrò àní lọ́sọ tó bá ti jẹ́ pé òfin ọlọ́run bá ní ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ń tọ́lọ̀ wí wọn ní kabẹ̀ fáwọn èèyàn o àwọn tó máa jẹ́ prosperity prosperity àwọn nǹkan ayẹyẹ àwọn nǹkan tí wọn ò ní rẹ pé wọn sá máa tàn wọn òun náà lọ́pọ̀ ń bẹ̀ ni wọ́n máa kà gbogbo ìtọ́ jẹ́ ìwé tó sọ̀rọ̀ ọ̀tọ̀ ọlọ́wọ́n bá wọn ní kà fún wọn kọ́lá abdullahi afa abdullahi ibùnú ọmọ ọ̀tán gbàdí sí wa ni fọ̀rọ̀ ayé tọ̀rọ̀ jùlá mo wá rí ọkùnrin kan nínú wa yẹ́jìnà ó alàlẹ́ mara àti yẹ̀kí á àlè ìjárọ̀ abẹ́rìnga ó lóun wá rí ọkùnrin kan tó ṣe yí pé ó ń fara gba òkúta yẹn fóbìnrin yẹn yẹ kí á ó ń dáàbò bo yẹ kí á ìjárọ̀ ó ń sọ obìnrin yẹn pẹ̀lú òkúta yẹn abẹ́rìndà àánú ṣe nípa obìnrin yẹn ìta fẹ́ mú níbi yìí ni wípé ká lọ ti jẹ́ òfin ọlọ́run ọ̀kan kan náà ni wọ́n sọ òfin ọlọ́run ọba wá ti jẹ́ pé ọba ni ọ̀kan kan náà ọba ń sọ lọ́lọ́run sọ fún wa pé ń a fi ní tí ń bẹ́nu rẹ̀ ọ wá sọ ní tí ń bẹ́nu àwọn ìwé alákọ̀ọ́kọ́ pòdodo náà ni àbí kó ti jẹ́ pé àwọn kan mí bẹ́ẹ̀ mẹ́ta pé ọlọ́run mọ̀ yìí pé àwa tá a wà láyé lóde òní kò bá wa lára mu mọ́ tó ti yé èyí tí ó máa bá wa lára mu òun náà ló wà ní alukur'an tàlùkùránù ni ọ̀wá ní yípadà tíjọ́gbọ́n àti kìá mọ́ fìdé òun ni ò ní yípadà mọ́ tíjọ́gbọ́n òun láálò títí táyé parẹ́ ṣùgbọ́n tòun ti bẹ́ẹ̀ kálọ̀ mọ̀ ipò ọ̀pọ̀lọpọ̀ nù tí ń bẹ náà Al-Qur'an náà ló wà nínú àwọn Tawrati nínú ìta fún Musa náà ló wà nínú Injili tí ṣe báyìí tàfà níbi Ìsá ṣùgbọ́n ọ̀gọ̀rọ̀ wọn ó fi hàn yí pé wọ́n ti yí ọ̀pọ̀lọpọ̀ tí ń bẹ ńbẹ̀ wọ́n ti yí padà àṣírí wọn bí títí máa tú òun náà lè tún rí wọ́n fọwọ́ bò wọ́n lẹ̀ tí ìbáyé pé ọlọ́run ká bá Abdullahi bin Salam tó ti jẹ́ àfáàgbà láàrin wọn tẹ́lẹ̀ tóun wá gbà Islam òun ló tú àṣírí lójú bẹ̀yẹn jọ náà abẹ́rẹ́ bàtà alánú àánú ẹ̀ kọ́lọ́n kó sàwọn náà lẹ́yìn tí ọmọ fẹ́ gbọ́rọ̀ ọlọ́run kó sì wá lẹ́yìn tí ọmọ fẹ́ lò kọ́lọ́n wọn àrùn wa lọ kó jáde máa lò bẹ̀rẹ̀ àbàtì yàrá hamu rahman wa alaykum wa rahmatulahi wa barakatuh.